أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من الله فلا مضل ومن هادي شريك وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله وانتم محسنين إليه وإلى خلقه ويتولى أموركم بالنصر قال تعالى إن الله مع الذين اتقوا منهم قال الإمام ابن نافع السعدي في هذه الآية والله مع المتقين المحسنين بعونه والله مع المتقين المحسنين بعونه والتوفيق لأنهم الذين اتقوا الكفر والمعاصي وأحسن عبادة الله كأنهم يرونه فإن لم يكونوا يرونه فإنه يراهم وأحسنوا إلى الخلق وأحسنوا إلى الخلق ببذل النفع لهم من كل وجه نسأل الله تعالى أن يجعلنا من المتقين المحسنين أو بعد قال عباد الله أن عيد العبد أن عيد العلا أن عيد الأضحى أو أو العيد الأضحى يقبله إلينا يوم بعد يوم نسأل الله تعالى أن يبلغنا إياه ويبلغه إيانا دلالة على أنه ما زلنا في العشر الأولى التي فضل الله تعالى فيها ثوابا لمن قام بالأعمال الخيرية وللمآب إقامة عظيمة ومن واجبات المسلم نحو هذه العشر التنبيه على أن انتهاك انتهاك الغمان خاصة في زوالا لكل الحسنات ولو كان كالجبال فقد ثبت في ذلك الحديث عن ثوبان النبي صلى الله عليه وسلم انه قال لأعلمن أقواما من أمة يأتون يوم القيامة الحسنات أمثال جبال التهامات بيضاء فيجعلها الله عز وجل أباء منثورا قال ثوبان يا رسول الله سره لنا جلب لنا ألا نقول منه ولا نعلم قال أما إنهم إخوانكم ومن جلدتكم ويقولون من الليل كما تأخذون ولكنهم أقوام إذا خلوا بمحارم لا انتهكوها ومنها أخذ العزم الصالح بالتوبة والإنابة إلى الله تعالى والهمة العالية على تعليل هذه الأشهر بالأعمال الصالحة فمن صدق الله صدقه على الطاعة ويسر له دون الغيب قال تعالى ومن تاب وعمل صالحا وعمل عملا صالحا الله متابا ومنها الاستشعار بمراقبة الله تعالى بمراقبة الله تعالى عز وجل والتفكير في مآل أسمائه الحسنى والصفات العليا كالسماء والتفسير والشهيد والمحيط والرحيم وغيرها. أقول الله أكبر kúrò lọ́dọ̀ ṣèǹtọ́ ẹni ọ̀pọ̀ ẹni ìgbé lẹ́yìn tí bá wa ti dídá tó bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run bá ọba tó ti gbé lórúkọ rẹ̀ náà ní àwọn ọba tó ti gbé lórúkọ rẹ̀ náà ní àwọn mẹ́rin ọba tó ti gbé lórúkọ rẹ̀ náà ní àwọn hìn gbogbo àwọn orúkọ tó dá tó dá wọ̀nyí ọlọ́run bá inú ní tẹ́nìkan ò lè bá a dùn nínú pápápá jíjẹ́ orúkọ yìí àti nínú ìtumọ̀ orúkọ yìí kò sẹ́ni tó lè máa dùn. tábàní àwọ̀ bá ti máa ń sọ fún àwọn gbogbo ìgbà láàrin gbogbo ní ọba tó gbọdọ̀ fún ni lójú nígbà bí ọ̀gbọdọ̀ fún ni lójú kọjá yìí. ọba tẹ́sán rẹ̀ gbọdọ̀ fún ni lójú kọjá kátó ti nǹkan mi. ọba tí àṣẹ rẹ̀ gbọdọ̀ fún ni lójú kọjá kájí àṣẹ kan nípa ọba tí wọ́n ṣe rẹ̀ gbọ́dọ̀ fún wa lójú kọjá káwọn sọ pé èyí tẹ́nìkan ní amáṣe tọ́lọ̀ ní a ṣe yẹn kò lọ́wọ́ fún wa lójú pẹ̀lú ọba rahman ọba tí kẹrẹ̀ kárí ayé méjì ọlọ́wọ́ kí ọdún àwọn kan náà ní ọjọ́ ẹgbẹ́ àwọn ọkùnrin jẹ́ bẹ́ẹ̀ bí tí wọ́n bá bẹ́ẹ̀ tí wọ́n ní ọmọ bùjẹ́ bùjánu ní ẹ̀ẹ́dẹ́gbàgbé ẹ̀yọ́ wọn bùjẹ́ bùjánu ìtumọ̀ rẹ̀ ní ojú ọjà wọn gidi àti ìtọ́ ẹ̀kọ́ náà sí àti ìtọ́ ẹ̀kọ́ náà sí ìwẹ̀ náà yọ ọmọ náà sí torú fún bẹ́ẹ̀ àwọn ìṣẹ́ náà jẹ́ òjòjò wọn kò lóra wọn kan kódà ẹgbẹ́ náà àdúgbò ń jẹ sí náà ni wọ́n ti rí bẹ́ẹ̀ kódà àdúgbò ti jẹ sí gbogbo wọn náà ti rí rí bẹ́ẹ̀ wọn báwọn bọ́ǹsì bá pàdé rẹ̀ tàbẹ́dá fún àtàkọ́lá kò ní dá wọn lórúkọ àwọn bọ́ǹsì pẹ̀lú wọn lọ òun ti wọ́n pẹ̀lú ẹ̀kọ́ ọmọ náà wọ́n ní ààyè ibi tí wọ́n ti máa fi owó tó mú bá fún wa ni wọ́n ti jẹ àràbù ṣùgbọ́n ọlọ́wọ́ bá tó dá wa yìí àwọn tí ń jẹ àràbù náà ọlọ́run ló fún wọn lóró dáàmà ìwé ràmá ìdáyé lò àtẹni tó tẹ díẹ̀ àtẹni bí ń tẹ̀ òpẹ́ wọn lọ́wọ́ eléwòn ìgbàgbọ́ bọ́lọ́run bá ní ìdè máa ní kó náà tó rẹ̀ tó máa jẹ láyé ti ẹ̀ fún ìdá o yẹn òun ti tó fi lè ní gbọ́dọ̀ máa pa lágbọ́dọ̀ máa pàtàkì ẹ̀ lágbọ́dọ̀ máa ẹ̀ òun làwọn bí máa tún ni tẹ̀kẹ́lẹ̀ máa rẹ̀ sọ fún ẹgbẹ́ kẹ́lẹ́ o ìtumọ̀ rẹ̀ ni wípé ọ̀run ló pàtàkì torí pẹ́kẹ́lẹ́ ọ̀run ọlọ́run ti lọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ pẹ́ ọlẹ́ni tó bá fẹ́ ti ẹnìkan ní ọlẹ́tọ̀ ti fẹ́ jọ̀ ṣùgbọ́n kẹta ayé ní àtẹ́ni tí ń sẹ́ lọ́hùn ó dẹ̀ ní tí ń sẹ́ lọ́hùn tó máa bẹ̀rẹ̀ tí ń sẹ́ lọ́hùn ti ẹ̀yẹ láyé pẹ̀lú ọgbọ́n ọ̀dọ̀ ẹlẹ́lẹ́

táwọn tí wọ́n wá ń ṣe ń sílẹ̀ ọlọ́run ọba ò fẹ́ tí wọ́n mọ̀ wá bí yọ̀ wá ṣe bẹ́ẹ̀ náà lọ ẹ̀bẹ̀ ẹni tọ́lọ́run lẹ́sẹ̀ ọlọ́run mẹ́jọ ọ̀rọ̀ wọ́n jàmẹ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ yá alákàmọ̀ mí adáwọ̀ pẹ̀lú ọlọ́run ọba yìí ayé àmà lóhun ká àbíkúrú fẹ́ tó dàbí rẹ̀ àmà lálágbára òun náà làwọn bá màdájú kóhun nìkan lóṣù ní ọlọ́run ní gbogbo bá wa gbogbo àdúgbò wa gbogbo títẹ̀sán tó wù ká lé wà àwọn àgbàgbọ́ náà ní ọ̀gá dúdú gbogbo náà tó wà bá wa táàbù wa máa wá nǹkan ní ìyàtọ̀ sí ọlọ́run ìjọba wa lọ. bẹ́ẹ̀ la màmá dájú gbogbo àdájú wa Muhammad ẹ̀rọ ọlọ́run ní ìdíje ọlọ́run sì ní pẹ̀lú. ìdíje ọlọ́run ìgbé ọlọ́run ìbùkún ọlọ́run oore ọlọ́run àjẹ́ ìjẹ́ sáà rẹ̀ sáà màtálù báríkà kọ́nà bá àtàbí ní àwọn ọba ẹ̀kọ́ ọba àti dáadáa tẹ̀lé lánàá ẹ̀kọ́ kárí àwọn ìjà bẹ̀rẹ̀ náà wà lọ́wọ́ bá àti bọ̀bọ̀ ẹ̀sì ìjà jẹ́ tí ọmọ sí dáadáa tó lọ́wọ́ kápú sí dáadáa tó wà tó dá wa náà kápú sí dáadáa tó lọ́wọ́ bá tó dá wa kápú sí dáadáa táwọn ẹ̀rọ ẹ̀kú dá náà tá a bá lè ṣe léyìí ọlọ́run ọ̀nà wọn wọ̀ bá mọ́tò àlámàrí wa òun ó máa pẹ̀lú wa pẹ̀lú àràǹtí wọn ọlọ́run eléyìí tá à ń sọ nínú alukur'an nípa àdìsíwájú náà ọlọ́run ní dájúdájú wọn ọlọ́run òun máa wà pẹ̀lú tó bá páyà wọn ọlọ́run tó ti jẹni tó ti dáadáa. àbáwá imam ibn nasir abdulayi kọ́nà ọba ẹlẹ́sìn wa wọ́n ní tùmọ̀ ayà yìí kọ́nà ọba àdìsí ọlá sọ fún òun wà pẹ̀lú tó páyà wọn ọlọ́run ọba tó ti jẹni tó ti dáadáa. ìyẹn ni wípé ọlọ́run máa ràn án lọ́wọ́ yóò sì máa fi ṣe kò kí àánú ẹ̀ tọ́lọ̀ bá ti ní kéèyàn máa ṣe yóò láyé ọ̀tàn tó bá ti jẹ́ olùbáyà ọlọ́run tó ń ti dáadáa ọlọ́run ló wọ́n máa wà pẹ̀lú rẹ̀ wọ́n máa ràn ọ́ lọ́wọ́ bọ́tà kan ló ń fẹ́ kojú rẹ̀ ìrànlọ́wọ́ tọ́lọ́run ni ó wà pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ni kaníkaníka ìwò sí kankan ṣùgbọ́n ọ̀tá ti lọ́lọ́run ẹni bá ti lọ́lọ́run kí ló ní jàmbá ohun gbogbo ló ti ẹ̀ bá ti ní ọlọ́run tó fi di ayé ohun gbogbo ọlọ́ni àtùmọ̀ wa ti kù kẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ lómi ìbá báwọn tí wọ́n gbèrò àti taburú abẹ́rẹ́ wọ́n gbèrò àti taburú wọ́n rà bùrù ọ̀hún sí gbèrò àti taburú kò ní lábùrù ọ̀hún sí tó bá kò ni bẹ́ẹ̀ ṣe kò ń kẹ́ níbi tó jẹ́ dáadáa láti ẹni pẹ̀lú mi ó ní pé òkú ṣe dáadáa bí ó kà sáré fi dáadáa ó tó ṣe kàrẹ náà àmì ìgbà mi ó ṣe pé ó jí lójúmọ́ kódà wọn náà lè máa ń lérò ó ṣe kìnnìkà ọkà ẹni kàjọ kà bọ́ọ̀lù ẹni pẹ̀tọ̀ ẹlẹ́kùn gbọ́dá ti sànú mi lórí ìdúró náà ó wà ìdí sí ìdí sí ìjẹ ọwọ́ àwọn òkú mi ló sì lówó lọ́wọ́ kódà kó ṣe ní màyí náà kó ṣe tó ọ̀pọ̀ lérò kó ti dára àwùjọ dáadáa tó ti ṣe ń náà wọ́n sì dùn sí dépò pé dáadáa tiẹ̀ náà tara rẹ̀ lékún tó ní mà. ọlọ́run máa gbé bẹ́ẹ̀ kò ń gẹ́ gbogbo àwọn tó jẹ́ iṣẹ́ olóore iṣẹ́ olóore. ẹnì kan kàlẹ́ wà ní òru náà nǹkan kékeré báyìí láti ló jẹ́ tòun sọ̀ láti kò bá ìwọ ló ọlọ́run olóòrùn sábà bíi olùsàmúsòrò yẹn. àwọn ìdíje tó kò gẹ́ nìyẹn àwọn nǹkan tó ta nìyẹn nínú bí olóore mùkọ́lọ̀ òye pé ọmọ wa jẹ́ sábà bí aburú wọ́n pé kéde òsìmí náà mọ òwúkọ̀sà rẹ̀ náà ní lọ́dà fún ọmọ àgbà máa ti kò kí àgbákò àbúrò torí ìdí eléyìí ọlọ́wọ́ bá lè fi ọlá ń bàbá ti jẹ́ olùpáyọ̀ ọlọ́ọ̀ta ti ṣe dáadáa á máa ti kò omi náà ó ti máa ti kò omi àbájú kò sí tó lè mú máa rí àrùn sí ọlọ́wọ́ bá o bẹ́ẹ̀ ọ̀jẹ́ ti pé yẹn náà ti páyàwó gbogbo tó lè máa ní kèdè rí gbogbo tó lè sọ ní di ọ̀tá ọlọ́run èyí náà ti jìnà sí gbogbo tí ó lè mú ní sọ ní di ẹlẹ́jẹ̀ olùlápá àtọ́lọ̀ yẹn ti jìnà sí ẹni gbogbo ẹ̀làwà náà ń kọ́ tó dúdú bàbá yìí lónìí o gbogbo ẹ̀làwà náà ní báyìí ní sí o àwọn àfẹ́tí ń bẹ nísìn tòjú báwọn òpin ẹ̀yìn ògbàgbogbo wa ká sọ́ra ká sọ́ra àwọn àbá ọ̀sán láì má la ọkọ̀ ọ̀yàn mọ́lẹ̀ ọkọ̀ tí wọ́n ń ké táìsì pọ̀ àwọn náà ń pera wọn jáde wọn láwọn ni rmuk rmuk táwọn ti sọ̀tún wọn rẹ̀ fún wa níbí báwọn gẹ́gẹ́ fúnra wọn ti pè é. náà yọ ìbẹ̀rẹ̀ orúkọ àwọn àdìjẹ́ núbọ̀ kan òun náà dùn fọ́ọ̀mù obìnrin wọn. Tẹ́wà ti ní á ọ̀rọ̀ ọ̀yà ìlú. Tẹ́wà ti ní ẹ́ máa ọ̀pọ̀ ya ìlú. Tẹ́wà ti ní kí ó kọ̀ìpọ̀ ya ìlú. Tẹ́wà ti ní ké wà ní kàjìpọ̀ ya ìlú. Àwọn tí wọ́n ń pè yẹ òkú sí ń jẹ́ bẹ́ẹ̀ àlìjẹ̀nú ń jẹ́ ọ̀rọ̀ orúkọ wọ̀nyẹn o ìtàwọn wọ́n láwọn sì nìyẹn ẹ tó bá jẹ́ olùpayá ọlọ́run tó bá ọlọ́run ní o tó bá páyà ọlọ́run ọba kò yẹn o ọlọ́run ní àwọn tá a sọ yìí tí wọ́n fi máa rárá sí ọlọ́run tí wọ́n sì máa fi ṣe kò ń dáadáa lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ rẹ̀ àwọn náà páyà tó lè sọ gbèsè níwájú ọlọ́run wọ́n ti páyà gbogbo tó jẹ wọ́n ń dáadáa níbi ìjọsìn ọlọ́run kódà táwọn yìí bá ń sin lọ́wọ́ wọ́n máa ń sin lọ́wọ́ nígbà tí wọ́n ń wọ ọlọ́run báyìí ni ẹ̀rí ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo tọ́lọ̀ fẹ́ kàbí sẹ́ni wọ́n ti sẹ́ni wọ́n ti dé pẹ̀lú ìlàá ká máa lọ́wọ́ kí pàtí àwọn ní ọlọ́run báyìí bá àti ẹ̀rọ ọlọ́run ṣe bọ́lọ́run rí wa. àwọn táwí wọn a dáadáa ọba pẹ̀lú pé wọ́n máa ná gbogbo tí wọ́n bá ní láǹfààní tó ń tó ń orí. ẹgbẹ́ kejì ná fún ya èèyàn aná làákàyè fẹ́ni pé làákàyè wúlò èyí aná mara pẹ̀lú èyí ní ìdíkà fún ní títí ṣe yí ọ̀bá àwọn ti fún nímọ̀ràn tó yé ni wọ́n ti ní ẹ̀sìpírẹ́ǹsì nípa àwọn kankan tó jóyè bákan náà gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ dáadáa pátá lójú tó lè wúlò fún ni fún yà ẹ̀ jẹ́ mọ́ fíìmù nìyẹn o ọ̀gá fún tàwa náà ni olùpáyà ọlọ́run kò wá ní olùsí ọdún léyà máa ń súnmọ́ díẹ̀ díẹ̀ ọdún léyà ń ṣe sílé ó súnmọ́ díẹ̀ díẹ̀ ọjọ́ lórí kò tó súnmọ́ o ọdún léyà ọjọ́ lórí kò pé kí ni bá kò tó súnmọ́ abẹ́rẹ́ ọba àdéhùn ọlá kọ́lọ́ ìjà àdúgbò náà lọ kọ́lọ́ tó ń bọ̀ wá lálàáfíà yàrá àbòsí tẹ́lẹ̀ yìí sọ ó jẹ́ káwọn ìwé ajẹ́sípọ̀ ọ̀tá àbábọ̀ náà yóò àwọn oṣù oṣù alágbàlẹ tó yẹ pé wọn àlejò ọlá ó fún àwọn tí olóore tí a bá ti bẹ́ẹ̀ ládàá ẹni ó pọ̀ bákan náà bí bá ti ya pa àti ọlọ́wọ́ bá náà ìyá rẹ̀ ló tó pọ̀ kébì ọwọ́ tají jígìrì olóore tí wọn náà tají kó jígìrì kó olóore kó wa náà jìnnà jọba nínú àwọn ojúṣe mùsùlùmí ẹ nínú oṣù táwa yìí òun náà ní táwa náà máa wà àṣà láti gbogbo gbà kọpọlọ wa máa ṣiṣẹ́ lẹ̀ gbogbo gbà ká máa màmàdájú ká sì máa nífura lórí wípé gbogbo ẹni tí bá ń fa ọgbà ọlọ́wọ̀n ọba ya pàápàá jùlọ ní kọ̀kọ̀ tó bá ti wà ní kọ̀kọ̀ báyìí ẹ ń fa ọgbà ọlọ́wọ̀n ọba ya. kó mọ̀ ìgbé nǹkan yẹn sábàbí ni fún wọn tòun kó bá wọn dáadáa bí tí mo kọ́kọ́ tó kó wá sí kó nàkó dàbí òkè gbogbo òkú dànù wájú ọ̀rọ̀. jàmbá ẹja kí èbèrè yìí o sẹ́ẹ̀mà yìí pé orúkọ tó ń lò lèyẹn jẹ́ lẹ́yìn òru wà níbọ̀ ọkọ̀ ọ̀rọ̀ yàrá àbọ̀ wà nípa mẹ́tẹ́nìkan ọkọ̀ ọ̀pá ọba ọlọ́wọ̀n ọba ya nìyẹn o gbogbo ẹtí bá máa wá ọba ọba ọlọ́wọ̀n ọba ya lẹ́kọ̀ọ̀kọ̀ tẹ́nìkan ò rí ó lọ mà yí pé irú ìṣe bẹ́ẹ̀ ó máa ń ṣe kẹ́lẹ́ ó máa ń kú gbogbo dáadáa tí yẹn bá ṣe síwájú ọlọ́wọ̀n náà kú dànù eléyà gbọ́dọ̀ bí alásán gẹ́gẹ́ bí pàṣẹ àbẹ́ni sọmọ wá wà lè wọ́sẹ́là kan lọ́wọ́ lórí ẹ̀ àdìsí yẹ kọ́ ba ẹ̀mí àti ẹlẹ́rù àbáwá sàwùmáàn àdìsí náà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn là ànábì sọ fún ayé pé òun mà mọ àwọn kan òun mọ àwọn kan tó wọ́n fi mọ ẹ̀yìn náà àwọn kan náà àwọn àjọ òun náà làwọn àjọ tó ń sọ yìí o níjọ́ ògbéǹde àlèkìyàmà àwọn àjọ yìí wọ́n ó ṣe níjọ́ ògbéǹde àlèkìyàmà pẹ̀lú àwọn dáadáa tó pọ̀ ó pọ̀ débi pé àlejò tó gbúgbé òkè kan gbà náà wọ́n ń pe òkè yẹn ní òkè buhama òkè náà ga púpọ̀ ó yẹ kó o bá ibi téèyàn bá wà èèyàn ní tẹ̀sẹ̀ máa nàgà kókó lókè náà bó ti kó tó. àdábì fi ṣe olóore tí ó bá àwọn èèyàn wọ̀nyí àwọn tá à ń sọ yìí tí wọ́n kó wá tí wọ́n kó lé bíbà níjọ́ pé dàrí ìyá mà. àdábì ni kódà iṣẹ́ yìí ó tún píọ̀ wọ́n ṣe tó clean abẹ́ẹ̀lìkan ànábi jẹ́ kámẹ́ nínú kàtí sẹ́mà bí kẹ́kẹ́ ó gbà lẹ́yìn yẹ́ o èyí ń ṣe sẹ́yìn ó píọ̀ ọ̀nà ọlọ́pàá píọ̀ yẹn kó àṣẹ tó fi ká ṣe kọ̀ àkùnmọ̀rá àmọ̀ ìjàmbá papọ̀ máa ara clean rẹ̀ tó clean yẹ́ o abẹ́ẹ̀lìkan ànábi ni wọ́n tún wá ṣe púpọ̀ àwọn ọ̀rọ̀ yẹn kúnlẹ̀ ìgbà àwọn ẹ̀nà wá sí ti kúnlẹ̀ ìgbà ṣùgbọ́n jọta wí àníbi ní bọ́lọ́wọ́ ti ṣẹṣẹ́ wọn òun jọ náà àníbi ní ọlọ́wọ́ gbogbo ẹ̀dà nù bí èkó ìlúbọ́ ni tọ́dà bí òkè yẹn ọlọ́wọ́ gbogbo ẹ̀dà nù bí èkó ìlúbọ́ jàmbá mùsùlùmí ọ̀rọ̀ yìí mọ̀ yẹ kọ́ bàbá àtẹlẹ́rù torí lùgbà ànẹ́bì o sẹ́nìgbà anábì lọ wà lèmi náà wà ẹ ẹ̀kọ́ àdìsí ọba mi lẹ́rù anábì láwọn táwọn yìí ń kírun báwa náà ti ń kírun wọ́n gbáwẹ̀ bá fi gbáwẹ̀ kódà wọ́n tún yọ nínú owó wọn wọ́n ti sàárà nínú owó wọn wọ́n lọ ájì pẹ̀lú kódà atẹ́bíse ni wọ́n kódà wọn tá a sọ yìí wọ́n wọn rún wọn làkejì lọ́wọ́ bí wọ́n ti lágbára gbogbo tá a sọ yìí wọ́n lè má ṣe gbogbo táǹtọ̀ yìí pẹ̀lú agbára jẹ́sùn lè má ká ọ̀pọ̀lọpọ̀ ní kàtàǹtọ̀ yìí ó dà níbi tó láwọn táwí yìí wọ́n á tún máa lo òun wọn bó ti ẹ̀kẹ́ lò àbáwá sàwùbáàn ó ní bá nẹ́bí ti sọ̀rọ̀ yẹ́ ẹ̀rú pàmí ẹ̀sù ẹ̀sẹ̀ náà ni sọ pé ìrà nẹ́bí jákùn bó làwọn wọ̀nyí rí táwọn táà yìí máa kí ni àwọn ìwà tí ó wà lọ́wọ́ wọn tí wọ́n fi ṣe adúrú òpó lálá yìí lálá ni o ìtàwọn àkẹ́ ó ṣe náà nìyẹn nínú àwọn tí mùsùlùmí wọ́n ṣe wàhálà púpọ̀ lójú ìtàwọn náà láwọn ṣe lọ kódà àfihàn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ti bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí dàdìdì àwọn ọlọ́run ti bẹ́ẹ̀ iná torí pé kẹ́nẹ̀ torí tí ń jọ lọ́wọ́ ọ̀bẹ bẹ́ẹ̀ làbẹ́bí náà wá ń sọ wa o náà kò tó ní ọdún tó ṣùgbọ́n o gbogbo jẹ́ tó wọ̀nyí yóò kú dànù nítorí àwọn kan tó bá ní dákùnrin àbẹ́bí kí á mọ̀ o náà ti wà lára wọn o ẹ̀ ká òun ní sọ̀hábà ní sọ́bà náà ìbàgbé dáa nẹ́bí a já mọ̀ wọ́n o kó mẹ́ ìpá náà ti jẹ́kẹ̀ lára wọn dáàmẹ̀ ànẹ́bí wa ní ẹ̀rọ àwọn tí ń sọ ya ni wọ́n o <laughs> ẹ̀rú tó bá kódà tó ní nínú ara ni wọ́n wà ara yín wọ́n ti jáde bẹ́ẹ̀ sí náà wọn ṣùgbọ́n àwọn táwọn sọ yìí níṣẹ́ fi yàtọ̀ síra yín nǹkan kékeré náà ọ̀dà báyìí o àwọn yẹn tí wọ́n bá wà ní kọ̀kọ̀ tí wọ́n wà ní sẹ́nìkan òbí wọn wọn máa fa ọgbà ọlọ́run ọ̀bà yàtọ̀ abẹ́ẹ̀dẹ̀ tí wọ́n bá wà ní kọ̀kọ̀ sẹ́nìkan òbí wọn wọn ti aburú wọn ìjàpá àti ọlọ́run gbogbo tọ́lọ́ kọ́dà ẹlòmí àpààyàn ní kọ́kọ̀ ẹlòmí àpààyàn lápàáyé ní kọ́kọ̀ ẹlòmí àpààyàn fisikálì ní kọ́kọ̀ yóò kúrò pé ẹnìkan kò rí wù ẹni tọ́lọ̀ ti máa ń kéde tó jẹ fún yàn tó ní ẹnìkan kò rí wù ṣe bọ́lọ̀ rí ẹni tó sì máa ọ̀nà àlùmọ̀gbọ́rọ́ yìí tí wọ́n fi gbàjẹ́ lẹ́nu ẹnìkan tó ní ẹnìkan kò rí wù ṣe bọ́lọ̀ rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a iṣẹ́ aburú ọwọ́ wọn nìyẹn tí bá wà ní lẹ́nì sọ wọn wọn ti lẹ́nì kò wá ní yẹn wá ti ọrùn o sọ àpò òdíjáde kó lu yàrá gan lórí wọn tó fi máa àgbákò bóòdù ọ kí ló wò bí fóònù ti rí wọn lẹ́lòmí tara ẹ̀bí sóríire ẹbí fóònù náà lẹ́lòmí tẹ̀ tóun kẹ́kọ̀ọ́ mẹ́ ẹbí fóònù náà lẹ́lòmí tẹ̀ tí ń ṣe bísínẹ́sì bẹ́ẹ̀ tí sì ń rí owó gidi tó fẹ́ tó ń ṣe láǹfààní bó ti yẹ o kí ni wọ́n tẹ̀ sẹ́kẹ̀lẹ́ pọ̀ mi ga lórí bí owó lówó ni sẹ́kẹ̀lẹ́ pọ̀ ìkò tí ọ̀kan ló gbé sí ayé òun ti dá sí. Omi ń sọ ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ ẹ̀yẹ

káàsì ní èrò gíga lórí páàlù àwọn ní oṣù táwà yìí láti fi máa ti di olóore gbogbo ẹni tó náà bá lòdòdò pẹ̀lú ọlọ́run ọlọ́run bá lè fi ọlá yóò bá lò pẹ̀lú òdòdò yẹn o gbogbo àwọn tẹ́ dáadáa olóore tó bá fẹ́ fẹ́ ọlọ́run ó ti rọrùn láti máa ti di o ọlọ́run bá lè fi ọlọ́run tó bá tún bá síwájú ọlọ́run tó tún tún ti fẹ́ẹ́rẹ́ nígbà àwọn ènìyàn wọn tún bá nínú tó pàtàkì fún kálukú alẹ́ nínú òbí òun náà ní ká máa bí ìlú wípé ọlọ́wọ́ bá lè fi ọlá màá tó wà ẹnu tó yẹ ká kọ́ látara òbí nìyẹn ká máa bí ìdí bẹ́ẹ̀ pé ọlọ́wọ́ màá tó wà ọlọ́wọ́ màá tó gbà kan tó wálẹ̀ ó ká ló wọ́n máa eléyìí ká máa ronú nípa àwọn ọkọ̀ ọlọ́wọ́ bá àwọn àròyìn ọlọ́wọ́ bá ọlọ́wọ́n bá alẹ́ tọ́lá ó pẹ̀rẹ̀ ní sẹ̀míhù ìyẹn ní pẹ́ni tí ń tọ́ gbogbo ga wọ́n tọ́ fẹ́ bá tọ́mọ làkejì jẹ́ tọ́ lọ sọ ní kọ̀rọ̀ tó olùpẹ́ nìkan náà ò yọ ṣe bọ́ lọ́mù tó ọ̀pá tó ń tọ́ ó ti wà rìkọ́dẹ̀dì ó fi hàn tọ́ bá mà bá wọn ó ní sọ kẹ̀kẹ́ àyàfikọ́ jẹ́ ṣe pé tọ́wá bí wọn jọ́ gbẹ̀dà nìkì àmà yóò yọ orí mọ́ ọ sọ àgbogbo tó ń sọ tó ẹgbẹ́ jọ́ gbẹ̀dà nìkì àmà yóò sọ ẹni òdìjẹ́ kọ́ láti jẹ́ náà ọlọ́run tó pẹ̀lẹ̀ ní bàzírù lébi tó ha sí tó ti ń ṣe tó rùgbẹ́ ní kankan ò yọ ọ̀gọ̀ ọ̀kọ́dà ọ̀ ọ̀dẹ́jẹ́sẹ̀ rẹ̀ ó tún bèlè tẹ́lẹ̀ mi ò fi mà tẹ́ẹ̀gbá fún mẹ́tẹ́lẹ̀ mi máa ṣe yóò yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ bẹ́ẹ̀ ni kò ní sọ̀rọ̀ yóò fi sàbúrú dání ọlọ́run ní bàzírù nìní mo rí ọgbà tó ń lọ táwa ti mọ̀ yíwò náà ọyẹ kó kálukú wa náà ká sọ́ra nípa àwọn nǹkan tá a ṣe táwọn olùpẹ́ nìkan kò rí wa

òun gangan lẹ́lẹ́rìí rẹ̀ lórí tó dé tọ̀ tọ́wọ́ ẹ pé kàyókù ní láburú ni òun yọ òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbà tó dé tẹ́lẹ̀ pé alápá máa sọ kankan wọ́n ní lẹ́yìn ìsàlẹ̀ khabar kálùmù ẹ̀jẹ̀rẹ̀ àwọn kálùmù ẹ̀jẹ̀rẹ̀ ìròyìn ò táàbò túbà kí lágbá ní wọ́n kù yẹn ìròyìn tó kéré ò táàbò túbà kẹ́ máa sọ pé sì ìdájẹ́ yìí ni bàbá

tọ́ba lè fura ẹgbẹ́ ààyè ní ṣe níbi ìgbà ìmọ̀ lọ kò síbi tó lọ abẹ́ àmójútó ọlọ́run bàdá ẹ̀ ọlọ́run tó ní rọ̀kí ìbòlò tọ́ba ní rọ̀kí ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tí ń sọ́yàn bẹ́ẹ̀ pé yorùbá ní ẹni tá à ń sọ òṣòro ti kẹ́rẹ́ ẹni tá à ń sọ òṣòro mù dáàbá ti pẹ̀rẹ̀ bá ń sọ́ra wa ti ń sọ́yàn dandan

الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ولا عاقبة للمتقين ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فمن واجبات المسلم لا والأشهر الأولى قصد الحج وإن لم يوفق بالذئاب ثبت الأجر بنيته الصادقة كما ثبت ذلك في الحديث عن ابن عباس رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل فمن هم بحسنة فلم يعملها كتب الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتب الله عنده عشر حسنات إلى سبعمائة إلى أدعاب كثيرة أخرجه البخاري ومسلم ومنها الاستعداد عشر الأوائل من ذي الحجة لما لها من فضل زائد خاصة يوم عرفة ويوم العيد الذي ثبت أفضليته في الحديث بقوله صلى الله عليه وسلم حفظ الصيام بعد رمضان شهر الله لأخ آه، شهر الله لمحرم وآكله العاشوراء والتاسع آه، ومنها الأدحى أو الأضحية لما فيها من الحجر والتوكل Ada fún ọlọ́wọ́ bá ọba tí ń jẹ́ alánàṣe gbogbo tó bá ti jẹ́ nìrí ọba tí ń jẹ́ olùrànlọ́wọ́ gbogbo tó bá ti jẹ́ ní dáadáa kébì náà jẹ́ nìrí kí ń jẹ́ ní dáadáa kálíwà àwọn alánàṣe ọlọ́wọ́ ọlọ́wọ́ bá lè sọlá ní ẹnì kan òní jọ́ta àwọn àyàdúgbò jẹ́ pé tó ti náà tóbi dọ̀ká òun kọjá lábòjì wọn náà gbogbo yàrá táwọn òṣìṣẹ́ bá pẹ́ bí wọn náà yà ẹni tí ó ní àtìmọ̀ sá dáadáa ọ̀nà tó wáyé olùpáyọ̀ lọ tẹ́mi náà bá fẹ́ kí láti mọ̀ sá dáadáa kébí lọ́lọ́ ní olùpáyọ̀ lọ tí wọn náà bá fẹ́ láti mọ̀ sá rí kó bá lùkún ọ̀lọ́ jẹ́ olùpáyọ̀ lọ. ìkẹ́kẹ́ kọ́ máa bá sáájú wa ọ̀gá wa nẹ́bí wa mahama ní tẹ́nu kárí àwọn náà nínú káwa náà káwa lé òkè àti àì káwa lé èrò àì dìde kádà níyàn kódà bó bá tiẹ̀ wá gbìyànjú gbìyànjú títí olùlágbára máa tọ́lọ̀ ọ̀kadà rà tó wọn náà lè lọ ẹ̀sùn kù wá lè fọ pẹ̀lú àníyàn rẹ̀ tó jẹ́ àníyàn òdodo yẹn. eléyìí ni mùsùlùmí nínú àwọn orin tí mùsùlùmí ọ̀mà nínú yẹn ṣùgbọ́n dájú sọ̀rọ̀ ẹ bá fẹ́ ọ̀ wá ti ní wá pé tó lè kàwọ́ ní.

kéde ọ̀rọ̀ dìbò bí náà wọ́n ti sọ lọ́sọ̀ pé a níṣẹ́ ọlọ́wọ́ jẹ́ iná ọ̀sọ̀ lọ́dún ni àwọn àlọ́dẹ kan jọ ní ẹnìkan sọ pé tọ́ọ̀tọ̀ ìyẹn bẹ́ẹ̀ ni àwọn àdàtì ìlú rẹ̀ dáadáa tó ti tẹ́lẹ̀ torí jẹ́ ilé ìjọba mùsùlùmí ká máa lérò bẹ́ẹ̀ kọ́lọ̀ lọ kọ́ wá ti wá gbèrò ó sì wà lẹ́kọ̀ọ́ eléta sọ èké sọ̀rọ̀ ìyá wọn lásán o kì í nìkan gbogbo tí olóore ṣíṣe ni tí ti wá sí ní ọmọ àpá ṣe ni wọ́n bá ti wá gbìyànjú tọ́lọ̀ ọ̀bá kádàrá àti rẹ mọ̀ ní pé ládá ó sì wà lẹ̀ fún ọ nígbò wọn ṣe àti nínú àti sábà àti ọba fún wa là sọ fún wa nínú ọ̀rọ̀ ọjọ́ ọlọ́wọ́ bá lè kọ́ láti gbogbo ẹ̀kọ́ ti dòrò dáadáa kan irú wọn dáadáa bí ìbá ti dé dáadáa kan lè wọ́n náà gbé wà ti dé ní mẹ́sì ọgbìyànjú gbìyànjú dáadáa yẹn dé ọlọ́wọ́ bá lè kọ́ láti sì kọ́ dáadáa kan tó dáadáa kan ti dáadáa kéwù ọlọ́wọ́ kọ́ dáadáa tó dáadáa torúkọ ti gbìyànjú kọ fẹ́ ṣe tó lóde abẹ́rẹ́ láníyàn dáadáa náà máa ọbẹ̀ ájì omi lẹ́mìí ó náà ti láníyàn dáadáa bẹ́ẹ̀ wọ́n kọ́ ládàá kó ájì orí wa wá gbé rẹ̀ tó gbé fún nìkan lọ ọ̀hún ó ti <laughs>

káwa náà wà láàrin àdáadáa gbogbo tẹ́ olóore kálíbà àti dáadáa tó pọ̀ pápá jùlọ nínú òkúta àwọn òkúta àwọn ẹ̀ta kò ní òkú ọ̀rẹ́ iná àtọ́ jẹ́ ọ̀rọ̀ àyàn bẹ́ẹ̀ àti ẹnu òkúta wa yìí òun náà ní ká tún máa múra kalẹ̀ pápá jùlọ nínú òkúta tá a wà yìí ká tún múra kalẹ̀ fún ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tí ń bẹ nínú oṣù àdìsí tó fi jùmúlẹ̀ lórí ìlọ́lá rẹ̀ nínú àwọn ọjọ́ tó wà ń bẹ̀ fún iṣẹ́ olóore tá a bá ń ṣe ń bẹ̀ léta Ànábì sallallahu alaihi wa sallam tó sọ fún àyè pé ààwẹ̀ tó lọ́lá jù lẹ́yìn tí a bá ti ta ààwẹ̀ Ramadan èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀ẹ́ alákọ̀ọ́kọ́ òun àdìsí yóò bá lọ. ṣùgbọ́n ẹ̀ẹ́dì tó jẹ́ ti àdìsí oṣù gbòlè níjà eléyìí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ òun lè tá lẹ́yìn tó fún wa pé kò sí nínú ọjọ́ kan mọ́mí àyà kò sí nínú ọjọ́ kan tó yẹ pé yóò ti di olóore kan

fún àwọn tó ká pápá jùlọ ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá nínú oṣù rẹ̀ ìjà eléyìí tá yìí lẹ́yìn bẹ́ẹ̀ ká tó kalẹ̀ fún ẹran ọdún ẹran iléyàtà máa ń pa lórí ẹran ilé yàtọ̀ àmọ́ ń pa yìí òun náà ni kúrúkú àwọn tó wọn wá lọlé lórí irú àwọn ẹran wo la pa irú àwọn ẹran wo la pa kí ni ìdájọ́ ẹran ọdún léyà táwọn ló mọ̀ pé ṣètò ẹ̀ka fi sínú bọ́jẹ̀tì ẹ̀ka máa ti tẹ́tọ̀ ni àbí abájá tiẹ̀ wá wù wá ewé ẹran bẹ lọ́jà ẹran màlúù bẹ lọ́jà ẹran tọ́kì bẹ lọ́jà ẹran tọ́kì lè wà lọ́jà lóòótọ́ ẹran màlúù lè wà lọ́jà lóòótọ́ àmọ́ àmì ìtàn bá pa yìí ọ̀pá ládá lórí ọ̀ pẹ̀lú ìyọ̀dá ọlọ́run nínú àwọn tó wà tó mọ̀ wáyé mọ̀ láti mọ̀ ọ̀sọ̀ eléyìí اللهم انصرنا ولا تنصر علينا اللهم أعز الإسلام والمسلمين ودفل الشرك والمشركين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصر أئمتنا أئمة المسلمين اللهم اغفر لنا قبل الموت وارحمنا بعد الموت ولا تؤذبنا يوم الحساب اللهم انا نسالك من الخير كله اعجله واجله ما علمنا ولم نعلم اللهم انا نعوذ بك من الشر كله عاجله واجله ما علمنا ولم نعلم اللهم انا نسالك الجنه وما قرب اليها من امل من قول او عمل اللهم إنا نعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل اللهم إنا نعوذ بك ما سألك محمد صلى الله عليه وسلم ونعوذ بك مما تعوذ منه محمد صلى الله عليه وسلم وما قضيت لنا من قضاء فجأة عاقبته رشدا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم إلى صلاتكم يرحمكم الله